èyí wà kó nù pàtàkì anaga ọ̀nà ní àmà èyí adàmì nkàtà ọmọ àná àtànyẹ onírò na nà ọmọ náà ọ̀nà ọ̀nkàtà náà kó ìmẹ̀ ọ̀dáwì ọ̀dáwì ndọ́gà ọ̀bẹ dáwùrù kọ́ àmẹ́ ọbụla nà ọ̀rẹ́dà ojú وكان مكتوب له أن كذا أن يقوى ودار أن كتوب أن كذا ولا ما دو ما ما وتا ودا ويان لكن كل من الله تعالى هنا كأو يكونون لك ورتبين عنهم هذا بعد شو كتر قولي ابن القيم الجوزية رحمه الله إنه أن تربط الموجود بأحكام الموجود ك anyanwụ ah, kata na ka ozi yi na na-aba ahụne hụ n'ọrụ oji aba ahụne hụ n'ọrụ e, enyi ụja na ma na ahụne e hụ n'ọrụ anaghị ka ama ama ìdá náà wà yà rọ̀ lọ́mọ tó owó náà nà ọmọ ìyàwó bẹ́ẹ̀ nà. Mọ na náà nù lọ́mọ olùkọ́ mẹ́ lọ́mọ dè é. Anáyìíká èyí yẹn nu wọn náà dáhìn ọ̀hún mẹ́ náà èyí hùn náà ojú èèyàn àwọn mójútó èèyàn òun lè bu yọrù ọ̀dà mẹ́rin ló ń kẹ́ wọn ní kìlí gbé lọ́dún ká ní ọ̀rùn sọ̀rọ̀ ní wọn lè gbé ti dọ́kítọ̀ ní nọ́ọ̀sì ní àwọn mójútó òun lè nìkọ́ èèyàn ìyá àwọ̀ ẹ̀rẹ̀ mà kàkà yìnyín tún bí jẹ kàkà ẹ̀rẹ̀ mà wò ló ànyé wíwẹ̀ bá náà ká wíwẹ̀ náà ọ̀nà olóńgbò wọ́tà ọ̀rẹ́ mu kọ́rọ̀ inú wọn ni kóró mẹ́ anyọ́nyà náà rí anyọ́nyà ló máa mu kọ́rọ̀ àrùn. tààtàrà ìwéwé ìlú wee ọ̀nyá gbaná òkùn náà na àtìrì ọ̀tá gbaná òkùn na ní main aná òkùn náà ní àtìrì anáhì doctors atriotus aná òkùn náà ní main anáhì doctors venotus dáì dẹ́mẹ̀ gbọ́ dẹ́ẹ̀rẹ́ ewúlé rọsh anya rọsh na mma abịa nwanne na onye na ya yarọ daba ele anyị ọ̀kàkà àìríjà ní ìgbàdà mìíràn ọmọ ilé ẹ̀hàn ni yọmọrí yóò yá ẹ̀mà ìjọ náà pa wọ́n mẹ́ àwọn ọjọ́ náà wọ́n á dọ́dẹ̀ ewu lóru láàrin ọmọ ìrọ̀ṣọ́ ní wọn rẹ̀ owó ọ̀rẹ́ láàbíà alhamdulillah ọ̀gbọ́n náà mẹ́ta ẹ̀ńkọ́ ti lè sọ̀rọ̀ náà wà ẹ̀ńwọ́rọ̀ ẹ̀ ọ̀rọ̀ náà kwáyà nù.

ètò ìlọ́nàánù ẹ̀rì nkẹ́nẹ́tì nìyẹn ẹ̀rì ìtìlélú ọ̀nà rẹ̀ lè pápára àkìlúnà níbi ní ìrìlẹ̀ sábẹ́rẹ̀ èkó èkó àti wúye ní ènìyàn náà ká ìjẹ́ ìmọ̀ ẹ̀ wà nínú ilẹ̀ bẹ̀ lọ́mọ̀ká ilé múlódé ìwé ọ̀pọ̀lìtì. dáàyí ilé múnúdé qualitative lórí ní qualitative behavior agbóka ìtọ́lódí ní a máa tẹ́nẹ̀ náà mẹ́ tọ́wọ́ fi jẹ ìrẹ́bọ́nà òyìnbó yẹn báwọn kò rú sọ́nsọ̀nà orígun rẹ̀ bá ẹgbẹ́ na wà mẹ́ àbí ẹgbẹ́ máa ní ìkọ̀nyí aban inire wọn ọ̀yà àgbọ̀wọ̀ ọ̀nkùnmùsọ̀lá ọ̀rẹ́ ọ̀yà sọ́lá ọ̀ká mìíràn wà hẹ́rẹ́ anyị enye nínú ìrètí dámàánú ẹ̀wù dẹ́wọ̀gbọ́ inira dẹ́wọ̀ àdáwà ẹ̀rẹ́wà rẹ̀ yẹn tó mùsọ̀ lọ sílẹ̀ òdìkà yẹn náà ẹ̀nẹ́ nẹ́sẹ̀ rẹ̀mẹ̀ lákẹ́ nẹ́nu ẹ̀yìn oyè ní ẹ̀rẹ́wọ̀ ìtàwé kẹwọn náà kó lílẹ̀ ọ̀kẹ́ lọ́kọ́ ojú ọ̀nà wà tó ní ń dọ̀nà ọkùnrin sọ́nù pẹ́ẹ́ èyí kan náà oríṣiríṣi máa dé ìkan náà kọ́mọ́